kábíyèsí rẹ olódùmarè ọba adẹ́dà ọba tó dá ohun gbogbo ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ẹ gbọ́ kí láǹfààní ẹni tí Elédùmarè dá tí wàá ṣe kàńdá kàńdá sólódùmarè. àti wípé gan-an ṣé tí a bá lo ayé yìí bá a ṣe fẹ́ àǹfààní wà láti lọ sí ayé mi ká lò bó ṣe wù ta ni yín kọ́ kí lẹ rò já mọ́ ẹ̀yin eruku lásán ẹ̀yin ìdọ̀tí ẹ̀yin ìyàngò tí atẹ́gùn fẹ́ kiri ayé gbogbo ẹ̀yin omi òórùn omi òórùn tó di ẹ̀jẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì tó di báṣí ẹran báṣí ẹran tó di egungun lásán egungun tá a fi awọ wé ẹ délé ayé ẹ̀ yín báyà ẹ̀ ọlọ́run ẹ̀ ń ṣe tankú ti ń bẹ nínú ayé. Ayé ti ń bẹ lẹ́yìn ayé. Ayé ti ń bẹ lágede méjì ayé. Ayé ti ń bẹ lókè ayé. ayé tí ń bẹ nísàlẹ̀ ayé. 17th century in a village called Ayegbemi.

ojú ẹ̀jẹ̀ ẹ gbéra báyìí ẹ lọ sí ti àtàpẹ́ tí àpáta bí ti gbó ojúdò àwọn kan ti pẹ́ náà lẹ̀ ń bẹ̀ ẹ gbọ́ ẹ dúró tì yàn talẹ́talẹ́ tí wọ́n fi yan tán ẹgbẹ́ yẹn wá fún mi tí wọ́n bá kọ̀ tí wọ́n fẹ́ lò lágídí ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́rọ́ wọ́n bá já butubutu ẹgbẹ̀mí wọn dálẹ̀. àgbọ̀yé àdó. ọ̀yẹ́ èyí ti jẹ́. ẹ bá mi béèrè lọ́wọ́ alágbára tó dilé ayé mú kókókó. èyí ti jẹ́. kéde kéde ọ ní sọ gbóná dẹrẹ o tún náà ń ṣe lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ o má fi iná jó mi. gbogbo kàlẹ́ yẹn máa ń dì mú tí wọ́n bá ti ń lòkù ọdẹ. àbọ̀ yàrá bíi ti ń ṣe. wí ibi wí ibi kíní rẹ̀ yìí kó dénú. ọ̀rọ̀ gbẹgbẹ kọ́ yìí. etí ti yín di ni. eré yín dàbí. Hmm? bẹ́ẹ̀ni yóò bá wa dàrú lọ́rùn yín ẹ pẹ́ gbọ́ gbogbo àsàmọ̀ tá à ń pa látìgbà àtìlẹ yìí. àárín o. wọn ò ní rí yín. Hmm? gbé gbogbo ẹnu rẹ sọ. ta ni jàǹdájà ń jùrù. ẹ̀yin lẹ ń gbìyànjú láti bá bàbá wa dọ́gba. Ah, èmi kọ́ mo sọ̀rọ̀ arábí ni. ọba tún sọ pẹ́kẹ́. yóò ga jù ọ̀ya hmm. ń tẹ̀ yan tẹ́ pè lẹ́ran ńdà. ọwọ́ kan ló wà tẹ́lẹ̀. kò ní dààmú yín àwa lè fẹ́ máa dìbèrú ẹran mọ́ lọ́wọ́. sáàkì. nínú kùmọ̀ nǹkan hmm. tá a fi pọ́n rèé ti tẹ̀ ẹ́ dẹ́ta. àwọ̀ ọgbà àyà eléyìí dá. ìdílé tí wọ́n ń ṣiṣẹ́ lóko yìí títà ni kò sí èrè kankan bẹ̀ mọ́ wọ́n kú ń bọ́ wọ́n kú ń bẹ̀ ní lọ́kọ́ kúnlẹ̀ báyìí ni wọ́n rọ́ lè gbìnà òtí torí ẹsẹ̀ orí yín fẹ́ burú mi bá ní wòlí gbogbo tẹ̀ ń ṣe irọ́ mọ́pá gbogbo yín pátápátá tẹ̀ sí jísù mi kó fẹ́ yàn ó kọ̀ látílẹ̀ ọmọ yín. èwo ni yọ lọ lẹ́yìn mi. ẹ̀rọ ọmọbìnrin àtọkùnrin tí ń bọ̀ lẹ́yìn wa. ẹ dúró bẹ́ẹ̀. Thank you. oúnjẹ nìwọ jẹ yóò tó báyìí. ọdún ni bàbá o ọdún yìí o. iṣẹ́ Olódùmarè ló wà ń bẹ̀. wọ́n fọlá jiyọ̀ mo fẹ́ túṣẹ́ Olódùmarè kò lára rẹ̀. àpárá yìí ta kì í yé èyí ta lẹ́nu kọjá bí kọ́ọ̀nù àgbàdàjà bí. ẹ dákun bàbá ẹ dákun tó wọ náà ẹ dákun wọn fi wọn sọ mi ni ẹ dákun àbá ẹ dákun ẹ forí jì wọn ẹ dákun ẹ dákun àbá. àtẹ ìwọ tí wọn fi sọ àtẹ ni ó fi sọ ẹ ní jẹ ń tọ́jà lọ́bẹ̀. náà ẹ̀kọ́ kú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ wá yẹ ní ìwò ká wo ojú ẹnu ẹ ojú ẹjẹ. ẹ wo ti rẹ ní. tí ọba mi òkè ọba mi ìsàlẹ̀ fẹ́ tó wò. ààyè dúró láàyè ṣèbírú elédùnmarè ní hmm. ènìyàn pọ̀ jàǹtìrẹrẹ ẹ jẹ́ ká gba ayé ṣe rere o èèyàn o. jèbùrẹ́ alẹ́ ìbàjẹ́ bùrẹ́ akíkanjú ọkùnrin mo ní. àlè àlè bá tí fojú tọ́ tọ́ ná èdù ọmọ rẹ̀ ọ̀rọ̀ olúwa ìlúwa ìdọ̀wọ́ rẹ̀. ọmọ sọ̀kan rẹ̀ ọmọ sọ̀kan rẹ̀ nípa ẹ̀sùn yìí ti tó ẹnu kankan sí ara nílẹ̀ ẹni mọ̀ sọ̀kan mọ́ àlè ìbá ó pàyàwó mi tóyótóyó ìlú àbúrò mi ni mọ̀ sọ̀kan mọ́. ẹ wàá ní sùúrù náà ẹ má sunkún mọ́ tó tẹ bá sunkún láti sìn ta wà yìí títí dòṣùpá mẹ́ta kò ní kó jí àwọn tó ti kú ẹ ní sùúrù kò dá nǹkan kan ẹ ní sùúrù ẹ má sunkún mọ́. àmọ́ bọ̀ wípé mo gbé ọ wá ní Tinubu àì. Ah, níyà ń lẹnu ṣùgbọ́n gbà tí wọn máa tó gbé mi wá fún yóò jẹ́ ìṣòro. yóò dà fún ọ nípa wà lé ìbámu fẹ́ sọ. àlébà àfàtó a a. tó ah, ah. bá tẹ̀lé wa wá bí n kọ́ ó dà ń gbọ́. Hmm, hmm? alẹ́ ìbàdí fọlájì ọ̀pọ̀ kò sí ẹ̀mọ pínlẹ̀ yọ̀ ọ́. èmi lórí. sàdédé lèmi àti bàbá mi jókòó síbi tá a máa ń jókòó sí. olórí pẹpẹ. lórí pẹpẹ tá a nà fàájì lọ́ba kọjú òun àti dòǹgárì rẹ̀. lóògùn ọ̀fẹ́ o. Hmm. ṣé máa ṣe èyí ò lórí. bàbá yìí pé yorùbá kan ní àdúgbò bàbá ní káwí káfọ ló ní ànálẹ àwọn ọ̀dọ́gá rẹ̀ wọ́n na wọ́n na àgbàlagbà ah, ah, wọ́n kiri gba sí ìlànà bàbá mi wo. Ah. wọ́n bo yín di. wọ́n bo. kò ní dáa fálẹ̀ bá. àṣẹ. à wo èyí ò ní wọ́rí èyí ò lórí tó mú bàbàrà Àlàbí Àtàyìndé sọ̀mọ́pọ́ dé làwọn èmi nìkan ṣoṣo pòrò ní í ṣàgbé ó sì mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí alẹ́ ìgbà ń dójú ọ̀rọ̀ sínú ilé ara rẹ̀ ni gbogbo kolo ti gbẹ tán àríjẹ àrímu mo wá wò pé tèmi náà dógbọ́n sọ́rọ̀ ara mi mo bá tẹ̀lé àwọn àìdí lọ sóko ọdẹ ó sì mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní o ẹran tọ́dẹ bá kópa inú jùlọ àpò ẹran tá a kọ́kọ́ pa pa báyìí ibi àti yan lọ́wọ́ làwọn gbòǹgárì rẹ̀ dé àwọn ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n kó wọn pàyàká ó dọ̀dọ̀ alẹ́ ìbá àtẹran tá a ní àti tá a nílé àti dúkìá tá a nílé náà tó ní káwọn ẹ̀ṣọ́ tẹ̀lé wa lọ kó wa ah, ìyá jẹ wa. èmi sì wò pé tọ̀ wọ́n ní eégún tó bá mọ̀ pé òun padà síjú nínú ẹ̀kú ìwọ̀nba ló yẹ kó rorò mọ́ alẹ́ ìbò tiẹ̀ wó pé òun tiẹ̀ kúndọ̀ kan. Hmm, hmm, àkàmú kí ni wàá ò pa fẹsẹ̀ sọ́wọ́ ilé báyìí gánà. Ah, ní táwa ṣe ní ìsinmi pé a sì sùúrù ni eh, ọmọ tí ò rà tó lóun fẹ́ rìn ni yóò fojú gun bóun bó pẹ́ bóyá akílólùwò pè bàbá ńjọ́ kan. bó pẹ́ bóyá akílólùwò pè bàbá. gbogbo ìlú ti di ẹrú rẹ̀ wọ́n ń ṣiṣẹ́ tí wọn kò lè jẹ only to be given a little out of their wealth it became their lord. ẹ fún tiẹ̀ lọ́wọ́ tí ó fi mú un. Ah, ẹ̀yin náà ti lọ gba ti yín ah, ọ̀dà báwọn. bàbá yìí so yìí so. àníkẹ́ eh, eh. àníkẹ́. made himself the Alpha and Omega of the land. It claims vengeance. sílé má já sóde bàbá yá mi kan nílẹ̀ tẹ ọ padà já sí ọ̀dá mi lójú. wọn ní gbà mí mọ. ọkùnrin tó ṣe wípé ó yẹ kí wọ́n ti tán. ó yá ẹ palẹ̀ mọ́ wọlé. wọ́n ètàn wọ́n yẹn kí ló ti tọ̀ ń gbọ̀n kù bó yẹ ká ti pa eléyìí dànù. wọ́n ní àfilẹ̀ náà kojú ọmọ ìyá yọ̀káyọ̀ ní sọ bá ló pẹ́ nìkan. àbámọ̀ ìyàtà kan inú ẹbí mi gbé wọlé lọ. ṣé o mọ̀ pé bínú odò ara kìí lé ni pitbull ṣé o rí i pé iṣu méjì la rí gbà lóṣù pa yìí ká tó tún gbà mí odò ṣùpá ti ń bọ̀. àmọ́ o èmi mọ̀ wípé bẹ́lẹ̀ mi ò bá gbà dídùn dídùn báyìí òun lọ́sàn-án ó máa sùn. àṣẹ o. èmi náà wò ní. Ìlọ́gúndé Adúní Adúní omi náà tó Adúní. ti wá lẹ́nu mo wúkọ́ kó báyìí. bá a ṣe wọ ọ mú lọ ẹbí màgbà ti jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you. ojú àlọ́ ìṣomi tí kan fi mọ́lé ó bo òkè ló ń ṣe tàmúlèbè dákun kí ló wá ní táwa wáyé àyíjẹ àrímu náà àtọdún láti ń ṣiṣẹ́ oko wo oṣù kan tá a rí mú jáde ah oṣù mi àjàó. ó dá mi lójú pé báwa náà bá kú sínú ìyà yìí a ó jẹran tó ju erin lọ ẹ̀bẹ̀ tá a belé dùà ni pé kó gbogbo fọlẹ tàwa náà. àṣẹ o ìgbà díẹ̀ ló kù tó dájú ni ọ̀nà ò bá yọ. ayé èyí ti jẹ́ ẹ bá mi béèrè lọ́wọ́. Ah, bàbá gbogbo ìlú láti túwò gbogbo ipá tá a sì sà láti rómi pàbó ní jásí ló fẹ́ sọlé ayédáwà má ìlọ ni. kò sómi ń lu bàbá. bí o bá sì sójú ẹ lè rí ọgbìn. kò sómi pàápàá. nílé ayé kékeré nílé ayé àfọwọ́bàbílẹ̀. ta ló ní kò sírú láyé. ẹ bá mi sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé rán ńlá ló pa irú elédùn wa ni ó sí tí ó dẹ̀ ní sí títí láyé láyé. bẹ́ẹ̀ bá ń gbọ́ olú koríki koríki ni bẹ́ẹ̀ ń gbọ́ olú koríki koríki Ṣàngó àlàdó ní ìlú lálà lọ́run akọ̀nà ti bójú orin ọ̀ọ́yá ọ̀ṣun èjì dẹ̀dẹ̀ yóò jò. èjì o máa rọ wẹ́lẹ́wẹ́lẹ́ ṣèbírú elédùnmarè ni ò sí irú ènìyàn pọ̀ jàǹtìrẹrẹ ẹ jẹ́ ká gba ayé ṣe rere o. ara tá a ra nù ṣé kò yẹ kó ti dé. ẹ bínú ẹ kí ló máa ṣe ní ọkà tí báyìí. bó ṣe rí nù bó ṣe wà nù ọ̀rọ̀ tí mo kù mí sí ọ̀rọ̀ làákà yìí kì í sì ṣe ta o. tí n ti ń ṣẹlẹ̀ lu wa yìí tí kò tó àpérò wa yìí díẹ̀ díẹ̀ alàbọ̀rùn ní dẹ̀wù wa lọ́wọ́ nù bí ìdìbò ìdìbò ṣé bójú rẹ bá fọ́ etí rẹ di àbí kí n ti ń ṣẹlẹ̀ yí ọkàn ṣé bá lè bá ṣe fẹ́ sọ gbogbo wa dẹrú pátápátá lóru so hmm, sọdá ẹ wò ó hmm, ẹ gbọ́ tèmi. a ó sọ̀rọ̀. bí èèyàn bá rẹ́ni bá là hmm. àti là á máa dàbí ogun o sùúrù tẹ́rẹ́ ẹja máa forí ti o tá a bá forí tì a ní sùúrù nu sùúrù tẹ́ ẹ sì rí o ó sọ gbòǹkóhun o. a máa wíru ọ̀gbọ́n máa wíru wíru wíru bíi ti bò a ní ká a dọ́gbọ́n hmm. ká a fò kàn ká a kéèjì kó ṣe rẹ́gí kó lè bá a ti fẹ́ lọ. ó kà kéèjì bíi ti bò. gbogbo ọmọ tí kò ọyìn bá di ọlọta ní odù gbogbo ń tẹ̀ ń sọ látàárọ̀ kò sí kankan tó lu játì yín ìlú ọbẹ̀ tá a pèrè lóòrùn wọ̀ alẹ́ la jẹ dájúdájú èrò ọkàn yín ọ̀dà sí i. jẹ́bùrẹ́ alẹ́ ìbàjẹ́ ojú ẹṣin yín kù sí dẹ̀dẹ̀ báwọn ọjọ́ ẹlẹ́yà yín kọ̀la. alágbára èyí tó ṣe tó yé dúró èyí tó ṣe mà tó yé ṣe kà irú elédùà ni ó sí o. ẹ̀rù ń bọ̀ ni. Ah, ẹ̀rù ń bọ̀ ni. ònù ojú mi dojú rẹ o má wàá jà ń báyìí o. ọlọ́pọ́n bíi ti bò ṣé wò mọ̀ wípé tágbé bá lọ ó lo tòun taró bálùkù bá sì lọ ó lọ tòun tẹ̀sùn elédùà nìkan ni ló lè yálé kèlékè tòun tẹ̀ kí ló ṣẹlẹ̀. èmi ni kú tí ó ya àgbẹ̀ tòun taró èmi náà ni mo ya àlùkò tòun tó sùn mo ń ya lékeléke tó ń tẹ fún ìpínyà débà yín lónìí. ẹ rò pé ẹni máa mú nǹkan jẹ lórí mi àbí bẹ́ẹ̀ kọ́. ẹ̀yẹ́ mọ̀ ní tàkàkà tiẹ̀ lẹ́ẹ̀mejì. ṣubú ni lẹ́mẹ̀ o. tìdé sókè. bí a gbẹ̀rún. ló bẹ́ẹ̀. ọ̀sán máa ń lórúkọ ilẹ̀ ilẹ̀ ti ń di èèyàn lówó lónìí ojú ọ̀nà ó yá kọrí báyìí. sọ̀bá. alágbára máa ń èrò. àṣà <laughs> lọ àwọn olè o. àwọn rèé. àṣà lọ. ṣé mo sọ fún yín wípé kò síbi tẹ́yìn kínní yìí ó sáwọ́ tọ́wọ́jà wa kínní yìí ò dé. ẹ wo ká mọ̀ wulẹ̀ dóònà pẹ́nu bàbá wa ni a wí fún yín wípé ìdílé yín ni ó roko lọ́la. Ah! kékulé yóò gbọ́ kó sọ fún toko kádàn yóò gbọ́ pàápàá kó rò fún bẹ̀ wọn ò tiẹ̀ ní láwọn ò gbọ́. ẹ jẹ́ àlọ́. kí ló dé gan sáwà nìkan ni nínú làrò kan náà tẹ̀tú wá ní lọ́lọ́ lọ́la àwọn alọ́tún kan èyí sáwà nìkan ni. ẹ wẹ́ ọ̀pẹ̀jọ́ jàre ṣé ẹ̀mọ̀jọ́ ẹkún lọ ni mẹ́bí àlébà àbí kí ni wọ́n ti ń pè mẹ́bí ẹgbẹ́ kan náà nìyí àbẹ́gbẹ́ kan náà kọ́ nìyí ni ṣé bóyá kẹ́lọ̀ lè bá kẹ́lọ̀ lè bá jà ni. ẹ̀wọ̀n ẹgbẹ́ kan ní ẹgbẹ́ ẹgbẹ́ kan ní tani àti tani ọ̀fẹ́fẹ́ mi tèmi wéwu níjò lárò kan tó tún wá ní ká tó rò mí sẹ́ni tẹ́mi ò bá yín sọ eh. ó ní kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ o tí eh. ẹ̀rí bàbá lọ lè ṣiṣẹ́ lóko eh. tá a bá ṣiṣẹ́ tó tá fi wo gbára tá a fi ṣiṣẹ́ tó bá dín lọ́rùn tẹ́ bá jí mi etí fọ́jú yín ni kó rárá yọ. Ah! Ah! rárá o èmi ò ní fẹ́ lẹ́yìn òun bá yẹn sí ẹ o ìwọ lọ mọ irúṣẹ́ tó bá ṣe lóko bó wù ọ́ ṣiṣẹ́ para rẹ lóko èmi ò jí ọ èmi ò jí ọ èmi ò jí ọ ọlọ́run èmi ò jí ọ mọ kọ́rọ̀ tó kún gójì ọgbọ́n ó ti fara pa. ẹ̀yin tí ó bẹ̀rẹ̀. pẹ̀kun lọ́hùn-ún mú wá fún mi. ọjà lè mi lánàá òjèṣe olóko. Ah, bẹ́ẹ̀ ni bàbá àtàmọ́ kókó lè bá àdé lára dáadáa náà ni bàbá ẹ dákun. ìwà ni tó ń ṣe ń túmọ̀ sí. olè wà ń kọ́. bàbá ń pa ni. ojú ọjẹ. alẹ́ ìgbà jèbùrẹ́ jèbùrẹ́ ayédòrò ayé níkà o ayédòrò ayé níkà ṣèbí irú elétò máa ń. ọgbọ́n nǹkan. bẹ́ẹ̀ ni bàbá. kí ló gbọ́. òun wá yẹ́rí yẹ́rí wá gùn nígbà yẹn sáré bí yẹn bá jẹ oúnjẹ tó dùn náà ni nǹkan tó dáa máa tara jáde. àmọ́ tó kù ni. ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí bó bá kù wọ́n mọ̀ fún ọgbà. akíkanjú ọkùnrin mo ní oṣù èbúrẹ́ alágbára máa bàbá yóò ti dọ̀run. ọ̀tẹ́rì rẹ̀ kárí ojú ẹ̀jẹ̀ mo mọ̀ pé ojú ẹ̀jẹ̀ náà lọ wà gbogbo ìgbà ó rọ̀ ọlọ́run púpọ̀ láti gbẹ̀mí èèyàn ó kárí kárí ẹ̀yin dà. ọ̀sán ní gbẹ́lú dúró àtàǹpàkò lólókìmí ìka bá tàǹpàkò bá sì ti yẹ bèbè lọ́wọ́ kù. bóhùn yìí ẹ ṣiṣẹ́ bóhùn yìí ẹ má ṣiṣẹ́ ẹnikẹ́ni tó bá lébùrú òfin mi ọ̀run làlà. alẹ́ ìbàjẹ́ ògùrẹ́. ojú ẹ̀jẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe nígbẹ̀ẹ́ ìlànà ò tó dájúdájú wọn ò pẹ́ kí wọ́n tó wálé nù kí wọ́n ó roko títí tí òòrùn ó fi tẹnu bomi. abẹ́rẹ́ ni ọ̀run tó ń mú lọ́nú yín. kò sí o tí wọ́n bá ti sí nǹkan bá ń gbóúnjẹ mi. ẹ ká gba ayé ṣe rere o èèyàn o. jẹ́ èbúrẹ́ akíkanjú ọkùnrin mo ní òjè èbúrẹ́ alágbára máa mèrò èyí tó ṣe tó yé dúró èyí tó ṣe mà tó yé ṣe kà á irú elédùà ni ó sí o. Si o. ọ̀dẹ́gbèlú afẹ́fẹ́ tó fẹ́ tó lọ rèé kásọ níyẹ̀wù ẹni tó wọ tiẹ̀ sọ́rùn gan kó má ṣàfira. báàmì ẹ̀yin àgbàlagbà lẹ ní èèlà báyìí lọ́rọ̀ bàbá sì là á kì í yé ni gbogbo àsàmọ̀tẹ́ǹpa alátẹ̀kàn yìí kò yé mi. ọ̀dẹ́gbèlú wo yóò dáa fún ọ ọ̀rọ̀ àléèbá ni àléèbá ó ti sọ́ra rẹ̀ di òrìṣà àdúróbọ ó sọra rẹ̀ di òrìṣà àbẹ̀rẹ̀bọ kódà ó ti di òrìṣà àkúnlẹ̀bọ gan pàápàá sọ̀rọ̀ rí bó ṣe sọ ọ́ di àpótí ìjókòó ni. bá mi kí ni tẹ́ fẹ́ ká ṣe sí gan-an ní pàtó. pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ aráàlú afẹ́pa ni. gbà lè bá fún kínní. wọ́n ṣeun. ṣé gbogbo wa yìí náà rí i pé àléébá ti sọra rẹ̀ di àpáta ni tẹ́nìkan kan ò sì gbọ́dọ̀ forí sọ bẹ́ẹ̀ ọmọ ìlú yìí sì ni gbogbo wa mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé bí a bá porí ajá á pèrí kòkó tá a fi fè é o. àdó ọ̀rọ̀ gbádùgbàdù wo ní jáde ní gbádùgbàdù ẹnu rẹ yìí pa àlébà ṣé o mọ̀ ìpẹ́ni tó bá dá sọ apá àlébà apá àlébà ó pa ni. àdó èyí tó o sọ yìí kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí kí ló ní mo wí ojú ẹ̀jẹ̀ wo àdó o se bíi pé ń gbọ́ yìí o àmọ́ ìmọ̀ràn tí ń gbà ni pé kọ́ lọ lè jókòó ara rẹ jẹ́. jókòó ara rẹ jẹ́ bíi ti báwo. bá mi mo gbọ́ tẹ́ wíwò àmọ́ tèmi ni kẹ́ẹ̀jẹ́ kó yé yín dáadáa ṣe rí àkàndé tí àlè ìbá sọ di ojú ẹ̀jẹ̀ gangan òun ló fárígá pọ́rọ̀ yìí ò ní ṣeéṣe o. pé ò ní ṣeéṣe. kò lè ṣeéṣe bó o Sebi, sínú bàbá ṣe bí ìgídá bá torí ẹ̀ gbòdì ìgídá lẹ fún ìyá ni ibi ọmọ bíbí ìlú ìlú wọn náà a sì ń bọ sọ̀rọ̀ ọgbà ọkọ ọkọ sí wa lẹ́nu bí bẹ́ẹ̀dẹ̀dẹ̀ ọba dùn bí ìgbẹ́nìlú rí ṣé bí bá ń sọ ọgbà dẹ́rù yìí dáa káyà wá wọ̀rọ̀kọ̀ ká ẹ̀ sàdání o. kò ní dáfẹ́ níjú ò ní dáwọ́. ẹ̀yin ìlú. kò ní yẹ ní tí ò ní yẹ. kò ní dá fẹ́ni tí ò ní dá fún. ẹ̀yin ìlú. a ní kò ní dá fẹ́ni tí ò ní dá fún. kìí ṣe pé mi náà fẹ́ ya létí ikún mẹ́ẹ̀bí gbogbo wa la mọ̀rú àpáta tá a lè bàjẹ́ kò sébù láàkẹ́. yẹ kò ní dá fún àlè ìbá. bẹ́ẹ̀ ni kò sì ṣe é gbẹ́ Hmm. àkàdé síbẹ̀síbẹ̀ náà ṣebí wo ni ọ̀mọ̀ràn tí mo yóò gbé nínú karahun àti jẹ àti mu àti ná àti lò àti sùn àti jí àléèbá gbogbo ẹ̀ lọ́mọ wàá bá a wọ́n náà bí àléèbá yóò sì gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ẹ̀ẹ́ sọ́mọ tí bàbá wa wí. bẹ́ẹ̀ ni mo sọ. ó sì gbá mi ní kíní. ayé bá gba ìkúrú jẹ lọ́wọ́ ẹ bá àbí kí ńlá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ṣeun àkàdé. ṣé ń dáwìn ẹ sì rò pé yóò ṣe. yóò ṣe. kò ní dáfa lè bá ẹ̀mí kò ní yà lè bá. èyí tó ṣe máa tó òye ṣe kà á. yóò ṣeé ṣe ibà bíbí ìlú ìlú wọn náà mo sì wá sọ gbàdẹrú yìí sọ wá dá bẹ́ẹ̀ ó sì wá. làwọn kalẹ̀. ọ̀dà mo gbọ́ bẹ́ẹ̀ ni mo sì gbà ṣùgbọ́n o bí ojú bá yẹjú ohun mọ́ yẹ àdúrà yìí gan la nílò. Elédùmarè ọba adáyẹrẹ kárí ayé yóò fún ọ̀sẹ̀. àrùn ò ní fún yín ṣe. gbogbo ẹbọ tá a gbé sídìí ìrókò ọ̀rọ̀ lolúwẹ̀rẹ̀ fi san gbogbo ọ̀mọ̀tẹ́kù ọba di ọlọ́ta ní ti ẹ̀yìn ẹ̀wẹ̀ ẹ tún wà àwọn ẹ̀ṣọ́ mi tí mo pè bí àgùntàn tí a ní kí n jẹ májèlé wò ẹ ní bọ́ mbẹ́. ọ̀tẹ̀ gbalẹ̀ rin ọ̀nà ọgbà kẹ̀kẹ́ mọ́ yẹ ibà mú Ọ̀rúnmìlà ń jẹ́ tó lóun ó lè kú wọ́n ní ọmọdé kú àwọn ọmọdé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ọmọ eku ni wọ́n mú ọ̀tá gbalẹ̀ ní gbalẹ̀ ọ̀nà gbàgẹ̀gẹ̀ mọ́yẹ ibà fún Ọ̀rúnmìlà. ọlọ́run ó dé kú wọ́n ní ọmọdé kú ọmọdé ní bẹ́ lọ́nà ọmọ eku ni wọ́n mú ọ̀tá gbalẹ̀ ní gbalẹ̀ ọ̀nà gbàgẹ̀gẹ̀ mọ́yẹ lọ́dọ̀ fún Ọ̀rúnmìlà ọlọ́run ó dé já wọ́n ní alágbára tó dilé ayé mú kókókó. èyí ti jẹ́. ṣó fẹ́ sọlé ayé dá wa má ìlọ ni. èyí ti jẹ́. ẹni jẹ sọdá lọ́bẹ̀ orí ni burú. àfọwọ́bà fi ń lẹ. ta ló ní kò sírú láyé ẹ bá mi sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé rọ́nlá ló pa nírú elédùnwá ni ó sí tí ó dẹ̀ ní sí títí láyé láyé. èyí ti jẹ́ alẹ́ ìbàjẹ́ ègùrẹ́ yèbùrẹ́ ayédòrò. Ah ayé níkà o ayé dòrò ayé níkà ṣèbírú elédùmarè ni ò sí irú ènìyàn pọ̀ jàǹtìrẹrẹ ẹ jẹ́ ká gba ayé ṣe rere o èèyàn o. jèbùrẹ́ alẹ́ ìbàjẹ́ bùrẹ́ akíkanjú ọkùnrin mo ní oje ègúrẹ́ alágbára máa mèrò èyí tó ṣe tó yé dúró èyí tó ṣe mà tó yé ṣe kà irú elédùà ni ó sí o. ọkùnrin wà wà ọkùnrin wà wà ọkùnrin ẹgbẹ́ ẹ lọ wọ́n gbogbo àwọn tó gbogbo ayẹ wọ́n ṣe ayé mìíràn nígbà. jáde lọmọ ẹran kan wá ní eh. ẹran bẹ́ẹ̀ bí ọbẹ̀ yẹn. ayé ti bẹ nísàlẹ̀ ayé. Eh. bọ́lẹ̀ wá o. ayé tuntun rèé. ọbẹ̀ yìí. àjẹmbomi táyì sanwó náà. ọ̀dà ọ̀dà. ayé. Eh. ibi ayé bá ti bá ni bàbá ìtàgé bójú bá ń pọ ọmọ tó ara. ayé ti jẹran tán ni. gbógun bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ jẹ dẹ́ jẹ. ó yà lúwọ̀ rẹ̀ àjàdí. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dùn má rè gbélé ayé lé lọ́wọ́. ẹjọ àṣẹ mi jẹjẹ. ẹ jẹun ẹ jẹun ẹ jẹun n bó kù. ó kù. gbogbo alágbára tó dilé ayé mú. àwọn tí ọlọ́run ọba fi ọlọ́run fi fáwọn ọmọ. àdúrà táwọn máa ṣe nù. àmì àti ẹ̀dúpẹ́. gbogbo alágbára tó dilé ayé mú. bàbá àjàdí bò lọ bẹ. òdìlé ayé mú kókókó. ayé. àkànní mi bí wọ́n ní abẹ́ta fi fárun mú agbe náà láì gé kan náà lò ó ṣe wá dorí àti òru tàwa. fẹ́ kọ́ mọ̀ yìí pé ọ̀tọ̀ ló rìn ní kádàrí ní kálukú látọ̀dọ̀ ìdù àwọn máa rí ọ̀nà tó ró báyìí sí lọ́nà ọ̀la ẹni elédùà bá fún rìn ní òrì rìn àdúrà ni mo fẹ́ kájọ máa rawọ́ rasẹ̀ yìí pé kélédùà ọjọ́ kọ́sàn tiwa náà sọ dúndún ká lè bá a ró mu ká wá bẹ́gbẹ́ pé gẹ́gẹ́ bọ̀ ti sọ àdúrà sáà bẹ́ẹ̀ ni. ayé àbíyè lórí ọ̀run yá dé ọ̀run lórí ẹni. ayé ti ń bẹ nínú ayé. aya mi ẹ mọ̀ ń ṣeré yìí gan ọ ìwọ àtọmọ rẹ gbogbo bí mo ti kì ọ mọ́lẹ̀ tí mo kì ọ mọ́lẹ̀ tó ìwọ náà lọmọ yìí padà jọ wọ wẹkẹ rẹ má ìwọ náà wẹkẹ tiẹ̀. mi ẹ wo mo ní wá dágbére fún ọ ni mo fẹ́ lọ inú oko kí n lọ lè mú sùtá jẹ lálẹ́ ìwálé tó gbọ́. iṣẹ́ kan lèyí tí wọ́n náà ń ṣe yìí ìwọ máa tọ́jú ọmọ kémi ọlọ́lẹ̀ wà ń tá àbàjẹ́ wálé ọgbọ́n kan ní dágbére fún ọ ni ọ̀nà ẹ̀kúnlé báyìí ni wọ́n bà jáde. àti wípé àti wípé àti wípé lọ sókè ni wọ́n bẹ̀ tó gbàgbọ́ gbàgbọ́ gbàgbọ́ gbàgbọ́ gbàgbọ́. ayé mi rán. alágbára ayé tó ti gbàgbọ́ kọjá láyé. Èṣe kí ló dé tó múlé ayé kòkòkò? Yóò bí sí ni bàjúlù bàjúlù. Ìṣe ṣe ṣe ṣe làálẹ̀ wù adága ní ní adága ọdọọdọ dọdọ dùgbà dùgbà. agalaga gbogbo alágbára tó nílé ayé mú. ìṣìkò ẹ̀yára pa ìlẹ̀kẹ̀ yìí. ẹ̀wọ̀ ẹ̀gbà yìí. lọ́sibú. tí ì jẹ́ lọ́yẹ́jú. òdìlé ayé mú kókókó. odò àga odò àga odò àga odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà odò àga ìgbà. ìgbà ìgbà ìgbà ìgbà. Yeah sọwárí pé àwọn eléyìí yìí ṣe pé wọn yìí àgbà jẹ ayé àyẹ̀dẹ̀ títọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ wọn ló jẹ wọn ló jẹ wọn ló. kí bá rí kí yọtọ̀ tẹ́tọ̀ bá dàbí tọ́lá tó yà bá dàbí tọ́lá. ìyá wa o ẹ̀rà yẹn wa ẹ̀rà alábí ń bọ̀. lọ tí ń bọ̀. Ah, mo ní ìta dóko ni mo wálé kí òun yìí kó tó kan àtàrí kí n ti délé. odò náà làwa náà lọ á ní àlọlé wò bóyá omi ń sun ni. ẹ omi odò ìyá wa kí n má tàn yín gbogbo odò mẹ́ta tí ń bẹ lábàá wa yìí kò sí ètò yọmí ń bẹ sùúrù ló gbẹ orí iná elédùà ọwọ́ aráàlá ní sí wa. ìyá mi ṣebí ìdí odò tá à ń lọ náà ti ní oṣù mi ni ẹ já mọ relé. ká mọ relé. ẹ já mọ relé. relé. láàárọ̀ kùtùkùtù pẹ̀lú bá wá wẹ̀ wọ́n àwọn àgbààgbà òṣèlú gbà mo ní mo pè yín lóde ọ̀run o ikú pa àrùn pa ikú pa ọ̀run pa ilẹ̀ pa èṣù pa ọjọ́ ìrìwọ̀wọ̀ mo ní kó o ṣèkalẹ̀ ó yẹ ṣèkalẹ̀ ṣèkalẹ̀ ọjọ́ mo ní kó o ṣèkalẹ̀ ká dúró ní ètò orí àwọn èèyàn ní láàrin àbá yìí yá dúró ní <laughs> yá dúró ní. lọ́mọ ẹ̀mí ẹ̀ wọ́n lọ sọ kó ti rí ọ yìí ṣé wọ́n lọ́mọ pàṣẹ fún mi ni ti sú mi lọ́rọ̀ rẹ̀ ni. pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ lẹ́yìn nílùú yìí o. bẹ́ẹ̀ ni arìnrìn-àjò ni a ibi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀. ọ̀nà wa jì. ṣe é wá rí ìlú tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Hmm. a ní baálẹ̀ nílùú wa ẹgbẹ́ ilé tèmi tìmíyálóde ń gbé wọ́n wàá gbìyànjú fún yín wọ́n mú yín wọ̀ ah. bọ́bá wa di lójúmọmọ n ó ṣègbésẹ tó bá yẹ lórí ọ̀rọ̀ yín. ẹ ṣe mo dúpẹ́ o. ẹ eh. ẹ eh, síbẹ̀síbẹ̀ náà ìlú òwe ń pè wá ògbẹ́ngbẹ́ <laughs> wọ́n ló ń gbẹ́ngbẹ́ àwọn. nínú ìlú yìí. ọmọ mi ngbà mo ní kí ògbẹ́ngbẹ́ wa ọ̀nà omi sẹ́yìn èèmù mi lẹ̀ ni. ó lé lọ́dún mẹ́rin tójò ti rán lẹ̀ wá kẹ́yìn. wo kódà béèyàn ọba fi so báwa gan bá fẹ́ mú mi a máa sáná nínú bí à ń jèso gi bí à ń kẹ́gi mu à ń fún un láfúgbẹ́ dẹ́yìn ẹ rí omi mu ní ìdílé àwọn omi pa láti bí ọdún mẹ́rin. bẹ́ẹ̀ ni omi ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí bẹ́ẹ̀ mi bá rọ̀jò fún yín kọ́. ọ rọ̀jò fún wa. kára olè. ètò ọba wa rọ̀jò fún wa a wà á dá ọ lọ́lá. bẹ́ẹ̀ ni bàbá wí a tún wá sí ohun mèremère fún ọ. kódà gbogbo tó bá fẹ́ nínú ìlú yìí tọ́ka sí i á ṣe fún ọ. kára olè bí bá gbọ́ yín yé ẹni tí ń bá rọ òjò fún yín ẹni ẹ̀ dàmí lọ́la. bẹ́ẹ̀ ni. wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn òye máa já ó kásákásá ọba ògbẹ́lẹ̀ mo pè ní wàrà sàṣà mo wá jẹ́ mi o òjò torí pé olóògbòyò jẹ́ wọn lóde ayé òjò kásákásá wá jẹ́ mi ní wàrà sàṣà torí ní ọba pẹ́gùn lẹ́gùn jẹ́ ní ọba pẹ̀rọ̀ lóru gbọ́dọ̀ ní ọba pẹ̀rẹ̀ pẹ̀rọ̀ lákẹ́rọ̀ jákòó ají o ọjọ́. káàbọ̀ káàbọ̀ káàbọ̀ kárọ̀lì ọ̀kárì lójú ọ̀sẹ̀ ojú òní tí ọ̀ òní tójú lẹ̀ mọ́lẹ̀ àṣeyàn pàtàkì báyìí ni <laughs> wo ẹ lọ ẹ wò mí ẹ rè wá bí tó bá dá ẹ tulẹ̀ sí fún ẹ fún níbi tí ọmọ gbé kẹsì dá ẹ dá lọ́lá ọkàrí. ẹni ara mélòó lẹ sí ìlú mélòó lẹ rí tọ ibi alọládé rè bàbá onídìí. gbogbo sọ̀rísọ̀rí ta ti fi hàn yín látàárọ̀ kò tán síbẹ̀ o ìdílé kọ̀ọ̀kan ló ní lọ́ni àfún yín àbí bàbá wa rómi rẹ. tó bàbá onídìí a dúpẹ́ lọ́dọ̀ yín àwọn àdílé arómi rẹ bí a ti wí gbogbo tí ìyàwó ti fi wọ̀nyí níta ti fi bí wọ́n ti fi wọ́n gbò ti rí mi ṣé wàá rí gbogbo bí gbò ti lọ yìí àwọn àdìrà ló múra fi fún yín ẹgbẹ́ kejì yìí náà bó ti lọ yìí bá a bá wò ó pọ̀ ẹgbẹ̀rún mẹ́wàá ni àfúnyín báwọn. eléyìí ọ̀wá pọ̀ jù. kò tó nǹkan yínníyínní ni kẹ́ni lè ṣe mí bọ́mọdé ò bá sì dúpẹ́ oore àná kò ní rí mi ìgbà àfẹ́ hmm. máa jẹ́ orúkọ àwọn kan ni ajáǹbí ó ti jẹ̀kọ́ àná àbáramóorejẹ náà pẹ̀lú wọn a ò fẹ́ jẹ́ àbáramóorejẹ bó ti jẹ́ nù. kò tiẹ̀ wá tán síbẹ̀ o bí gbogbo ẹ ti lọ sú àwọn ẹ̀yìn lẹ́ni ṣèbátọ́jọ́ tẹ ti ní òjò rọ̀ òun náà ló ti ń rọ̀ dì sí i àbẹ́ẹ̀rí ni èwo làwa ní dúpẹ́ fún baálé ọkọ ìlú tó ní bí ò bá tó yín hmm. kẹ́ ẹ tó sọ kẹ́ ẹ múlẹ̀ sí àti gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ náà ẹ̀yin lẹ ní pátápátá. gbogbo nǹkan ọ̀gbìn. pátápátá. bó ṣe lọ yìí. pátá láìkẹyọ kan. ṣe rí bí ọbí àwọn ti wí o hmm. ibi tó bá tó wù yín baálẹ̀ ni ẹ sọ fáwọn àwọn fún yín. Ah. dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ èmi àti aya mi àmọ́ lórí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. oore náà lè ṣe fún wa oore kìtì kìtì lè ṣe fún wa láéláé láti máa rántí rẹ a èdè yìí ọ̀wà pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a dúpẹ́ ni ẹ bá a dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ ẹ bá a dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè àti gbogbo aráàlú ìlú yìí ò ní bàjẹ́ o àṣẹ ìlú yìí ò ní bàjẹ́ o àṣẹ ìlú yìí ọmọ gòkè àgbà sí ni o àṣẹ.

nǹkan gbogbo nǹkan tó nù yín nílùú yìí ni ó dé báyìí ní dáadáa nǹkan kan ò ní ṣe yín o nǹkan ò ní sọmọdé nǹkan ò ní sàgbàlagbà ah, orí ńlá lẹ ṣe àdúpẹ́ o àdúpẹ́ mm. lọ́wọ́ yín o àdúpẹ́ púpọ̀ mm. ìyàwó mi. baálé mi oyè ń fi kí ń yín lẹ́yìn ah. bàbá wa rómi rẹ mm. ìyálòde àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ gan-an ni òòṣà òkè ó sì tún bá ń dúpẹ́ fún àṣẹ gbogbo tí ń mí àti tí ò mí nínú tí òòṣà òkè yọ̀dá fún yín ọwọ́ bàjẹ́ ò ní kàn mo dúpẹ́ fún yín gan o mm. a dúpẹ́ o. Mm. Mm. Ah, ẹ wo yíká. bá mi kí n gbé kan fún omi bì yìí. ẹ̀mẹ̀ lèmi náà lọ. pípín náà lọ gbé ẹ̀kúnlé fún abomi bì yìí. ń gbọ́ tiẹ̀ o. ẹ wò bá lè mi ọlọ́run mọ̀ ní jẹ́ni ẹlẹ́ni ó gbà ṣe yín ṣe. àṣẹ o ẹ wò ẹ sì ń ṣubú dànù. àṣẹ olórí àdúrà rẹ ṣe ń ṣe lemọ́lemọ́ lemọ́ báyìí bó o ṣe ń ṣàdúrà lára ń fún mi kí n lọ ṣẹlẹ̀ gan. mo sì mọ̀ pé kẹ́ ẹ má bàa ṣubú dànù lélẹ́lú àṣeyàn mi tì í sẹ́yìn ò ṣàkíyèsí pé ṣe lomi bíi ní ṣe bí ọkọ ìlú nínú ìlú ó fẹ́ lé yín kù lórí àpèrè bàbá yín. èmi bẹ́ẹ̀ ni. omi bíi kí ló rí. ẹ̀sìn tí ẹ rí ẹ tún wá sí àkíyèsí pé gbogbo àwọn ẹ̀bùn táwọn aráàlú mọ̀ mú fún wa tọmọ mú wá fún wa lọ́rọ̀ọ́rùn tó mú wá fún wa lóṣooṣù tó mú wá fún wa lọ́dọọdún ṣé a rí pé wọn mú wá déédéé mọ́ omi bíi wọn ń kó owó rẹ̀ fún nítorí òjò lásán lásán. òótọ́ mọ̀ ní omi bíi yìí. bẹ́ẹ̀ ni. omi bíi yìí fi ojú di kúdẹ̀tì mi. ẹ ní sùúrù ah! ọkọ ìlú ẹ ti tẹ òdùnbẹ. èmi. bẹ́ẹ̀ ni èmi jẹ́ èmi kò ṣeé gbé jẹ fájà kò ṣeé gbé mi fájà kankan ní ìtajà lẹ́nu èmi ọwọ́ agbádùn mi tó omi bí yìí ọwọ́ agbádùn mi tó ọmọ kò mọ̀ wípé ẹnì àgbàrá tó bá fojú dikú dẹ̀jì báyìí omi ọwọ́ lọ ni. ẹsẹ báwọn bàbá yìí. èmi omi díjì omi bí ìyá àbíwọ omi dànù ni ẹ ń pè ọ o sì fọwọ́ pa idà mi lójú idà mi ṣe tẹ́tí ògì ọ ń gé ọ lórí ń gé ọ nídìí wọ́n jẹ́ kọ́ ọmọ wípé èṣù tí wàá dúró tì tí dúró tì ní ti gbàtọ́ lára ẹni ní mi. Oh! èmi gúdúgúdú abẹ̀yìn jákàjákà èmi egun burúkú abawọ ti pàlà lẹ́yìn wọ́n fira mi hàn yọ wàá mọ̀ wípé ní èyí báyìí ó mú jabẹ lọ wọ́n mi lórí n ò ní fẹ́ kọ́ wà ń bí ju wọn ti dájọ́ rẹ̀. Ah, èmi tí wọn lọ tí wọn pẹlẹ nǹkan tí wọn sá pamọ́. ọ̀kàrẹ̀ n ò ní fẹ́ kọ́ wà ń bẹ̀ sórí tó ọba ti sí mbẹ n ó lè ṣe bó ṣe wù mí àmọ́ tí n bá ti ń wojú rẹ báyìí tí mo ti ń wò pé wọlọdún n ò ní lè ṣe ọwọ́ náà mọ̀ ọmọ pé tí n bá ti ń wojú rẹ àánú máa àánú a máa ṣe mí ìfẹ́ ìfẹ́ òrùbò mi lójú gàlè gàlè gàlè mo ní ẹsẹ̀ báwọn bàbá yìí ti ṣe. wọ́n jẹ́wọ́ fún ọ èmi ọkọ jẹ́lẹ̀ kú ọ̀la kú ọmọ aṣágbá amújẹ ọmọ rẹ gbàgbúdá dáná di ọ̀tọ̀run ẹnu rẹ. káró lé o. káró lé o. káró lé o. èmi èmi kò ṣe é gbé jẹfájá kò ṣe é gbé mi fájá kàkà ní ìtajà lẹ́nu ẹni tí ọmọ ni mi fi ní ṣe èmi ìwọ ìwọ yìí bí ìyá mi wọ́n ti gbé ọ rí ah, ọmọ ṣe o ìwọ ọmọ pé láìpẹ́ kiri ẹnì kí ìfáwọ́ rẹ̀ jí kì í fẹ́ wọ ẹrẹ́gbẹ̀dú ìwọ fẹ́ forí ẹwà tèmi gún gbàgede ìwọ mẹ́tàlẹ́ ò tó bẹ́ẹ̀ ọmọ pé ni ó dùn ni lọ ó lè dùn ni nù kí ló ṣe táyé ṣe rí kí ló ṣe kí ni àlẹ́ rẹ kí ni gúnmọ̀ rẹ gan tó tó tó ṣe rí. Ah! Oh! eme èmi ni wọ́n yájú sí. kọ́rọ́lé. Ah, ah. nítorí pé àròjò lásán lásán lásán ètè kí ẹ rẹ̀ ètè tí èdò lẹ̀ ètè tí èdò lẹ̀ tí èdè fi gbìgbà òwú. ìwọ ọwọ́ wípé ní gbogbo ìwọ nìkan ni wọ́n ń pọ́nlé wọ́n ń gbé nwa fún ọ ìwọ náà wà lórí láyà ọwọ́ ń gbà á ah, oh, ìwọ ń gbà á wọ́n wàá fira mi hàn ọ́ èmi jù ọ́ lọ nípò mo jù ọ́ lọ lọ́lá èmi ni baálẹ̀ <clears throat> tí mo bá lórí ohun gbogbo <clears throat> ọ̀tún dà èmi ni bàbá ìyálóde ẹ pe àwọn ẹ̀ṣọ́ ẹni wọ́n mú òun àti obìnrin rẹ̀ kí wọ́n lè gbé wọn sọ sínú àjàlẹ̀ kí wọ́n máa fún wọn lè sílẹ̀ tó bá wá di ọjọ́ rọ̀ lọ́la ẹ wá mú ẹ lọ sí ìdí igi òpin ìlú hùn ẹ rèé bẹ́ẹ̀rì wọn dà bẹ́ẹ̀. èmi ni mo lọ sẹ́ mo dùn ọ́ lápapọ̀ mo dùn ọ́ lọ. ìwọ mẹ́tàlá ẹ̀ tó bẹ́ẹ̀ mẹ́tàlá rẹ̀ kò tó bẹ́ẹ̀. ó tún fẹ́ ènìyàn sọ́ba lórí wọn. ọba tó dákun mẹ́rẹ̀ lágbàáyé ọba tó déwé tó tún dẹ́kun gbòógì ọba tó mọ̀ wá tó mọ̀ wá ọba tó ní ká máa ní tàmí ọba tó ní ká jẹ tàmí jẹ. ṣe yí tó wù ú ọba ṣe yí tó wù ú. ó jẹ́ dáadáa ló mọ̀ ṣe máa ṣe é. àbíamọ o. kí ah, lọ bẹ orí omi bí yìí. Ah, ìkúnlẹ̀ àbíamọ o ah, torí ọlọ́run. tọmọkùnrin sì ṣe fún wa ládùúrú oore tó ṣe fún wa. àárò mi mú àárò mi wẹ̀ àárò mi fọṣọ àárò mi dáná àárò mi ṣe kankan ó ṣe kó ló pe òjò fún wa. kò wá sí ní tá a lè ṣe tá a lè fi táyé lọ́rùn. 二。 pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dìmókè dìmókè bí wọ́n sì wà. dídáadáa. kì í ṣiṣẹ́ ọwọ́ mi o iṣẹ́ ìlú mi o baálẹ̀ ló rán mi iṣẹ́ o kì í ṣiṣẹ́ ọwọ́ mi o bàbá rán ni níṣẹ́ olódò ọba kú odò ọba ní òṣè wọ̀ bàbá òṣè má jẹ́ omi nìyí bẹ́ẹ̀ bá wá ní tẹ́ ẹ fẹ́ sọ àyè wà. ele náà ni bí mo fẹ́ sọ. ọ̀tún máa dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ìyálòde ẹ sì bá ń kí ọkọ ìlú ó ṣeun ẹ rí ìgbà míì yorùbá ní kò yẹ ká máa gẹ̀ẹ́sì obìnrin ó sì yẹ ká máa gẹ̀ẹ́sì obìnrin gbà míì o torí aya mi sọ fún mi pé ká sún síwájú ká má dùn ní èmi mọ takú mọ́ lọ́wọ́ pé ibi tá a tẹ̀dọ̀ sí rè ẹ sì wá wò ó bóyá tá a bá sún síwájú ní irú eléyìí ò lè ṣẹlẹ̀ sí a o mo tiẹ̀ mọ̀ pé ò lè ṣẹlẹ̀ sí a. baálé mi máa bá lọ bòmíì náà àmọ́ tá a bá pàdé ń bẹ́ẹ̀ àfi kélébi ọ̀sán mi wá. láti gbà fọlọ́ ṣẹ́bọ̀ ìṣòògùn ṣé bá a ṣe wáyé páàrì náà là á rí. ò bá sì bọ̀ wọ́n nílẹ̀ bá ń kó sìkà ilẹ̀ bá ń pò sìkà tí ò kó lóòótọ́ ọ̀pẹ títí orí atúnisì. àtòrè àtìkà kẹ́kọ̀ọ́ ní pè. oore la kúkú ṣe a ò kúkú ṣèkà. oore ti wá di ìpàdé dọ̀hún o. ló mọ̀ ṣe má ṣe ó jẹ̀bi ló mọ̀ ṣe má ṣe ẹ̀san ń bẹ lọ́dẹ lẹ́dùwà ọba tó dáyé ọba tó dálẹ̀ tó dọ̀run ló dá ohun gbogbo ló dẹranko. ó jẹ́ dáadáa ló mọ̀ ṣe má ọ̀rọ̀ àwọn olùkọ́ ẹjọ́ mọ àṣebalẹ̀ àtẹ̀yẹ ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ lọ́dún ẹlẹ́dùnúwà ọba bẹ́ẹ̀ kádàrá ọ̀dà kádàrá ọ̀tọ̀ lónìí ní ìṣẹ́ ìṣẹ́ ìwọlé náà wáyé wáyé wáyé wáyé wáyé. ọba tó dákú lẹ́yìn ọba tó dákú lẹ́yìn tó léwé tó tún dẹ́kun ẹ̀wọ̀n. ọba tó mọ̀ wá tó mọ̀ wá. ẹlẹ́dàá wa kì í ṣàbòsí ó ṣe léèwọ̀ fún ara rẹ̀ ni ẹ̀yin ni kẹ́ ẹ tún ìwà ara yín ṣe. ọ̀ọ́